مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا

فاصبروا حتى يحكم الله بيننا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال لملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها آه وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افضى بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين الله وارفع لنا به درجات آمين وانقذنا به من الدركات آمين وكفر عنا سيئات آمين واغفر لنا ولوالدينا ومشايخنا ولجميع المسلمين آمين برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط تعيدون وتصدون عن سبيل الله وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وانظروا كيف كان عاقبة المفسدين بدانا بمن قد قال إن تنفع الذكرى فذاكر فإن الوعد قد جاءكم زجرا فذاكر فإن الوعد قد جاءكم زجرا بدانا بمن قد قال إن تنفع الذكرى فذكر فإن na قد جاءكم زجرا فذكر فإن الوعظ قد جاءكم زجرا afárá lórúkọ ọlọ́run ọba. bímọ kọ̀dí kọ́lá irun táwọn fáwọn òbí sọ nínú ẹ̀. pé ká máa ṣe wáàsí wáàsí ọ̀sàǹfààní. pàtàkìrì báyìí ọ̀rọ̀ ọlọ́run kankan. wàá bá kọ́díjà àkùnzàjúrọ̀. kèé lọ lásán ọ̀rọ̀ ọlọ́run kan yìí lọ lásán. bàdánà bímọ àkọ́dí kọ́ọ̀là. orúkọ ọlọ́run ọba tó sọ yìí náà la fi fara ìjókòó wa. ìtàn bá wọn dì قد جاءكم زجرا فذكر فإن الوعظ قد جاءكم زجرا. ọlọ́run àdúgbò lọ́dọ̀ ẹ. alhamdulilah. iṣẹ́ tí wàá sí máa ń ṣe ni kọjá ẹni tí ń ṣe tó kù díẹ̀ káàtó káfíwáàsì ọlọ́run dẹ́rù bá fadakir. ebi n ti anabi wa muhammad náà wá sí i. wà á ń fara náà nàárọ̀ wà bá ṣọ̀rọ̀ jannata allamana lisilama fallahu nahamadu. wa allamana lisilama. allamana lisilama. fallahu nahamadu. Mm. ọlọ́run wa dúpẹ́ fún ọ látara ìsìláàmù tó fi mà wá ẹni ọlọ́run rán tó ní ọwá fi ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́rù bà wá ká fi ti ọ̀dà ti ń bẹ lọ́wọ́ wa ti ọ̀dà ká lè jùúlẹ̀. òun náà ni ànábì wa muhammad. wa khalasu madihi linnabiyyi muhammadin wa dhurriyyati minhan nabiyyu muhammadu. نبي أقام الدين والدين مائل فأوها قناة الكفر وهي تشدد فلولاه لم يكسب سجاب ضلالته فلولاه لم يعرف من الحق مقصد دعا وهدى مستنكدا من يد الردى fasọ́lá aláyí ìláwù mọ́dà àmàfáríkọ́dù fasọ́lá aláyí ìláwù mọ́dà àmàfáríkọ́dù. ìkí ọlọ́run ọlá ọlọ́run kọ́ máa ń bá aṣíwájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam. kò sí bí ẹyin ó ṣe pọ̀ tí lágàtò ní símbẹ̀. àbá àwọn atán ṣe mọ́dún láwọlá ọlọ́run ló ní. ọlọ́run ló ní o. àyè fi pé bí ọba sọ́lá ànábì nǹkan kan ò ní sẹ́ èyí ń àwọn kiri tí wọ́n fi sọ ànábì Ìsá di ọlọ́run gbogbo tánàbì ṣe masha Allahu la quwwata illa billah òun lòun fi ó jókòó ẹ̀ jẹ́ ànábì ó fi rẹ̀ sáàyè ẹ̀. òun la àwọn àwọn mùsùlùmí náà ò fi fẹsẹ̀ kọ́ látàrí ẹ̀ ó sì ya kìá lọ ó ní látùtùrú ní kàmá àtàràtì nà sọ́ra bẹ́ẹ̀ bá fẹ́ yìn mí ẹ̀yìn mi máa wà ẹ má yìn mí lẹ́yìn fọ́ bí àwọn nasọ́ra ṣe innama ana abdullahi wa rasulu ẹrú ọlọ́run lè mí òjíṣẹ́ rẹ̀ sí ni mí ẹ ń bá ti jẹ́rú ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé kò sí nǹkan kan tó lè ṣe lẹ́yìn ọlọ́run ọlọ́run gbogbo ẹ̀ ìkí ọlọ́run ọlọ́run وتمت بخير الأنبياء مع الرسل ìkí ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́run fún gbogbo èyí tá à ṣe tá à sọ yìí àwọn ọlọ́run ní kí a ṣe déédé oríire náà lára wọn abẹ́lọ́run fún wa àwọn tó ti bá àlìkíyàmà ọlọ́run abiọ́ panilekun kẹ́ rẹ fún wa o. amina. ṣàforíjì rẹ fún wa o. amin. bí wọn bá kù sí panidari jàn. amina. àwọn tó kù láyé nù àwọn àfa wa wọn wà bí ọjẹgùnlẹ̀ wọn dà. amin. gbogbo àwọn bàbá wa tí wọ́n bí wa tàjọ ń jókòó gbọ́rọ̀ ọlọ́run oríire ni fún yín. látara wípé èyí tẹ darí wa sí ọlọ́run tó wá ládùn àyàn ọgbà ọjẹ́ páwa náà tí ẹ darí sí ọ̀nà dáadáa àwa náà lọ́lọ́run ní ká máa tún júwe dáadáa náà. alhamdulilayi. abayin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. pèsè gbogbo ẹni tí ó sèso òun lè so so fún. tó gbin nǹkan òun kì í so fún fẹ̀yìn bá wá gbìn tọ́lọ́run sì ni ó wù lójú ẹ̀ tó sì so ọlọ́run wá ní ọmọ kájẹ lọ́dọ̀ wà máa kú lù náà wí mi ò kú lù ta mímí. sànìyàn tẹ kó fi ń ṣiṣẹ́ ń jọ́ náà kó lè rí báyìí náà ni. àmọ́ kò lò náà wí. kìí ṣe gbogbo ẹni ó darú àníyàn báyìí náà ni òun làníyàn rẹ̀ fi jọ. ǹjẹ́ mi bí fáìlì. òun làníyàn rẹ̀ lè rí bó ṣe fẹ́ àfẹni ọba wù. wọlá kúlù fa alìláwù bí mo ta mímí. kìí ṣe gbogbo ẹni tí ń ṣiṣẹ́ náà ní yọrí ẹ̀. ni a máa ṣe ń gbà míì tó jẹ́ pẹ́ lòmíì ni ọwọ́ yọrí ẹ̀. kò sí kò sí ètò ọlọ́run èsè ọba tó fún yín láti yọrí abáyé dúpẹ́ o. alhamdulilayi. tó ọlọ́run àbí ọba àṣẹ máa sí ọ́n gbogbo tọ́ra àmà ìwọ nìkan a sì ń fè yí tá à ń ṣe náà béèrè mà ní. gbọ́dọ̀ kẹsẹ pa àmàlà fi ta tẹ́ǹtì àbí àga tàfsírù kalẹ̀ torí kálẹ̀ tara ẹ̀ mà èyí táwa náà bá kàtàrí wípé òye ò tó mẹ́ a sì padà lọ́dọ̀ àwọn tó yẹ tí ó ju ti a lọ pépé òlélẹ́ ìṣerí bí ọ̀jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ èèyàn lè lọ bẹ́ni tí ò sí ẹ̀ ń bá lọ nu tí àtẹnìkan kọ́ ọ́ lẹ̀ ọlọ́bẹ́ni tí ò sí náà nu. ọlọ́run tún ti máyé dáa gan nísìnyí àtúngbóhùn ẹni tí ò sí nísìnyí tí àìsírí ọba ti jìnnà pọ̀ gbogbo àwọn àfáà wa nísìnyí bẹ́ẹ̀ wọ́n bá sa gbogbo tàfsírù wọn jọ bàbá débì kan tá a mọ bó ṣe lọ èèyàn lè lọ gbogbo tàfsírù nǹkan gbọ́ èèyàn á sì gbọ́ bí ṣe tú ó tún gba kéwnu èèyàn tún gba kéwnu bẹ́ẹ̀ ọba ti ní gírímákàyì yọ́ọ́ máa lékún dáadáa. tí maka ị na kan mi o bọ̀. gírímọ́kà yìí náà kan náà yóò sì máa wò òun ti jẹ nǹkan. kàá kú kan náà ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá tirẹ̀ yí apá ẹ̀ ńlẹ̀ tó mọ̀ pé òun sì ń wà náà ni yóò sì máa rí. yẹn bá ti ọlọ́run lékún o. ètò òfin mọ̀ wá mẹ́jẹ̀ àgbàgbé ọ̀. àmín. gbogbo àlámàrí ọ̀ràn wa ọlọ́njọ́ máa rọrùn. àmín. ọlọ́ àti tóbi rẹ̀. àmín. orí ọ̀rọ̀ àwọn èèyàn ànábì lútù làwà. wà á mú tọ́gínà lẹ́yìn mọ́tọ́rọ́. ọlọ́run ní látara tí wọ́n ń ṣe amútọ́rínà lẹ́yìn mọ́tọ́rọ́ ẹ̀já gbé láti bẹ̀ ọ́. òun láfi lè fàmùtọ́rùnà àlàyé ọlọ́run arọ òjò ojú oyè òjò òkúta àròlé olórí. ọ̀dùrú káyìfà kànà kíbà tó mọ̀ṣẹ́rẹ́ mi. ọlọ́ni ẹ wò kẹ́yìn ọ̀rọ̀ kòkì. gbogbo ẹni tí bá ti ń ṣe ìṣe àwọn èèyàn ànábìlútù yìí. tọkùnrin ń bá ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ṣe ọlọ́run láéláé ni yàtọ̀ lọ́run fi jẹ wọ́n yóò tún máa lọ ànábì náà ọsẹ bìlíàn kódà nínú kàbáyìrì lọ́wà nínú ẹsẹ̀ tó tóbi jù òun nìwà ń wà a rí látara wípé ọlọ́run ó fi yà jẹun gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ tó ní jìyà nínú àlùkòrán kẹbíra ni. tàbá nàbì sẹ́bi ní à àdìsí sì wá tànàbì nílà àná lọ́wọ́ mọ́ni àmìlà àmàlà káwọ́ mi lóòtín. ẹ̀mẹ́ta ló wí. sallallahu alayhi wa sallam. oníkọ́lọ́hún ó gbé jìnnà sí kẹ́ gbogbo ẹni tóun náà ṣèṣe àwọn èèyàn ànábì lútù tó yẹ pé ṣe wọn ló wù ú tóun náà dọkùnrin ẹgbẹ́ ẹ̀dùbúlẹ̀ tí ń bá ṣe ọ̀rọ̀ bíi mẹ́ta nìdájọ́ àwọn àfẹ́sìn lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ kò séyìí tó jáde kú òǹbi wípé kí wọ́n pa nọ́mbà ti mú kí wọ́n pa kò séyìí tó jáde kú òǹbẹ̀ ọ̀kan dúró bíi wípé rọ́jìmù ni ẹni wọn bá ti ṣiṣẹ́ àwọn èèyàn ànábì lùtù tọkùnrin dáwọ́ ọkùnrin ẹgbẹ́ ẹ̀dùbúlẹ̀ tẹ́ ẹ bá ti mú ẹ̀rì ẹ̀mọ́lẹ̀ sọ́n ló kópa bíkírà ń kánà yìí bá ọmọge àbábílẹ̀kọ. kọ̀bá àǹjọ́kùnrin kọ̀bá àǹtí níyàwó ńlé kọ̀bá àmọ́tì ní ìyàwó ńlé ṣé àmọ́ pé tó bá ṣe sìnà ni ẹni ó níyàwó ńlé làárù ìmọ̀lẹ̀ ẹ̀sán ló kópa ṣùgbọ́n ti lóòtù nínú ìdájọ́ tí wọ́n gbà wá látọ̀dọ̀ aṣíwájú wa Imam Ali àti Abdullahi ibn Abbas àwọn méjèèjì dúró lórí wípé ká so wọ́n mọ́lẹ̀ ká rìn án mọ́lẹ̀ kí wọ́n sọ wọ́n ní òkúpa. dikran amusayiba. wọ́n sì lẹ́rìí wọ́n ní torọ́ nàbì ní máa ń wà jáde tùmùhù gbogbo ẹni ẹ bá ká mọ́ yàmọ́lù àmọ́là káwọn mi lù ú tín tí ń ṣe táwọn èèyàn ànábì lùtù máa ṣe ń jọun fọ́kìtù ló ní fa ìlà wálé mọ̀ fòwúlà bìí ẹni tí wọ́n dàdùbúlẹ̀ àtẹni ó gùn yàn lórí ẹ pa àwọn méjèèjì torí wọ́n fẹ́ dàwùjọ rú wọ́n fẹ́ bèètò ọlọ́run jẹ́ ètò ẹ̀ ní pé kọkùnrin ọmọ wóbìnrin kiri kóbìnrin ọwá ọkùnrin bó lọ̀rọ̀ tí ń ṣe wá yíbìrí tọ́jẹ́ kọkùnrin ẹgbẹ́ ẹ lọ́n wá ká ànábìíní ẹni ẹ bá gbámú fàkìtòlò fákìtù ló lè fa ìlà wálé mọ̀ fún wúlà bí àtẹni tó gùn yàn àtẹni tí ń gùn ànábì ni ẹ pa wọn orí wọn bá nínú àgbà wa míì tó fi ṣe déédéé rí wáyà yẹn ìwáyà míì ló ṣe déédéé ìdájọ́ tàkọ́kọ́ yẹn ìwáyà míì ní fáríjì mú àlàálá wàlà asfal. Eh, eh fáríjìmú àlàálá wàlà asfal àtẹni ọ wà lókè àtẹni ọ wà nsàlẹ̀ ẹ̀sán wọn ló kópa. eléyìí ni sayidina ali àti sayidina ibn abbas abdullahi ibn abbas òun ẹ gbára lé táwọn fi ní ntí a sinú kódà ó ìjìmọ̀ wà wọn sọ̀hábà. So ó làwọn sàábẹ́ náà gbára lé torí kò sẹ́ni kankan nù wọn tó sọ pé kí wọ́n má pa wọn tá a bá ti mú ẹni tí ń ṣeré lútù àtọkùnrin àtọkùnrin méjèèjì ẹ̀mú wọn pa wọn ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ ni pé ọ̀nà tá a gbà pa wọ́n ni ẹnu lẹ́nu yapa sí. àwọn míì gbà wípé tàríkù ni ṣàpètà àkọ́kọ́ ní ká lẹ̀ wọ́n ní òkò ní kejì ní kájọ wọn ná. àwọn míì ní iná ni kí wọ́n sun án wọ́n gbalẹ̀ ń wá lọ́dọ̀ aṣáájú wa Abubakar Siddiq òun lọ síbi pé kí wọ́n kún sun wọn náà ni kódà ó pàṣẹ ẹ̀ irú ọ̀rọ̀ ẹ̀tọ́ sọ náà ni Ibn Zubairu náà sọ torí wọ́n mọ́kùnrin kan láyé Khalidu bunu Walid tí ń bá ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ṣàṣepọ̀ họ́lídù búlù wàlídì ọ̀wà àmọ̀dájọ́ tí ó ṣe òun ní sì ń darí ìlú kan lọ́wọ́ ọwọ́ ní ọkọ̀ lẹ́tà ránṣẹ́ sí Abubakar tó jẹ́ president òun jẹ́ bíi gómìnà amọ́kùnrin kan lọ́dọ̀ wá ń bí o tí ń bọ́kùnrin ẹgbẹ́ ẹ̀ ṣàṣepọ̀ kí ni a ṣe fún un Abubakar istashara abubakar sahaba abubakar náà dáwí ọwọ́ kó àwọn awọn tí wọn bẹ ń gbà náà jọ ṣùgbọ́n ètò abubakar tó gbà wọlé nu gbogbo ọ̀rọ̀ tí kálukú sọ olè yìí tó nípa ń bẹ̀ olè yìí tí ètò ọ̀rọ̀ tó nípa ni wípé ìtàwọn eléyìí ń ṣe yìí àwọn àjọ kan ti ṣe hmm. ma fa'ala Allahu biha ntọ́lọ́hún sì ṣe fáwọn àjọ yẹn gbogbo wa lámà sàbẹ̀ yẹn ní tẹ́mi rí ni pé ara an yuhraqan nara aw bin nar kí wọ́n jó wọn náà ni ọ̀rọ̀ wa ni Abubakar kọ lẹ́tà sí Khalidu sí ó ní kó jó àwọn méjèèjì náà fún àràkà wọn Imam Bayhaqi lọ́gbàdì fìyẹn wọ́n sì jó wọn ìyẹn ni ọ̀rọ̀ tí ń sọ pé sàpẹ́lẹ̀ òun náà gbà pé ká pa wọ́n ni ṣùgbọ́n ọ̀nà tá a gbà pa ló yàtọ̀ sí ti ìsọ̀kópa ọ̀rọ̀ kẹta àwọn ní hadu zina ní ká fún wa ìdájọ́ ẹni tó ṣe zina ó túmọ̀ sí wípé tó bá jẹ́ pé kò tí ì fẹ́yàwó lálà ní ilé ọ̀jẹ̀ tó bá sì ti fẹ́ ìyàwó àárí á sọ ní òkúpa. ìtòhùn gbára lé lọ́rọ̀ tóhùn náà rí ọlànàbí pé ìdá àtà rọ́júlù rọ̀júlà tọkùnrin kan bá dágàgà lé ọkùnrin ẹgbẹ́ ẹ̀ tí ń bá ṣàṣepọ̀ fọwùmọ́sá nìyá ni ànábìlẹ́kìnní kejì wọn ń sìn nàníyàn àwọn gbà wípé ìtọ́sẹ̀lẹ̀ pẹ̀lú kọ́lásepọ̀ pẹ̀lú obìnrin òun náà lọ́sẹ̀lẹ̀ pẹ̀lú kọ́lásepọ̀ pẹ̀lú ọkùnrin ìlàjì ó lo irinṣẹ́ tọ́lọ́hún fún un wípé ìyàwó ni ó ní tí ó fi máa lo ó sì lò ó lò fún ọkùnrin wọ́n gbà wípé kò yàtọ̀ pé ìdájọ́ sìnà náà lọ́dọ̀ tàwọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó lálàáfíà òun lọ̀rọ̀ àkọ́kọ́ tí gbogbo àwọn àgbáríjọ àwọn àáfàá gbára lé òun náà ni pé tá a bá mú wọn kí wọ́n rì hàn mọ́lẹ̀ kí wọ́n sọ wọn lóko. wọ́n pa. tó bá wá ṣẹlẹ̀ kóbìnrin àtobìnrin òun làwọn náà tàdálákàtì àwọn méjèèjì wọ́n jọ ń gorí ara wọn bá a ṣe sọ ti bá a ṣe sọ ti ọkùnrin anabi ní sallallahu alayhi wa sallam ìdá àtẹ̀tìlìmọ̀rà àtùlìmọ̀rà àtà tóbìnrin bá ń bóbìnrin ẹgbẹ́ ẹ̀ ṣàṣepọ̀ obìnrin àtobìnrin wọ́n jọ ń ṣàṣepọ̀ anabi ní fáwọn mọ́sá nìyàtà àwọn méjèèjì oníṣìnà ni wọ́n kódà màlẹ̀ òun nàtà ni. Yatari, ọ̀sẹ̀hùn. ẹni àgbéjìnà sí kẹ́. ẹni òun ni wọ́n. ó túmọ̀ sí wípé ìdájọ́ òun sì ná òun lọ́hàn pé ká ṣe fún wa ṣùgbọ́n ọ̀rọ̀ tó hàn lọ́dọ̀ àwọn àfáàní tó wá sobìnrin wọ́n gbà pé láhádà lè yìí mọ́ tó bá jóbìnrin àtobìnrin torí kò sí àdùn tá a ṣe fún a àrírí ẹni pé ìtànàbí wí mbẹ ni pé fáwọn máa ń sá ní yàtá ọdún fáwọn máa ń sá ní yàtá ó sì náà ni wọn. ẹlòmíì wàá lè sọ wípé gbólóhùn yẹn a gbọ́dọ̀ jẹ wọ́n ní ìyà tòró sìnà ló pè án àwọn àbá wa gbà wípé a lè jẹ wọ́n níyà ní tìtorí wípé sìnà wọn wọnú hadu zina tá a bá fẹ́ ṣe a define ìdí ń jẹ́ zinanu sẹ̀ríà òun ni ìlàjù òun ni ìlàjù zaka fi farijil mara al-adami òun ni kọkùnrin ó fi irinṣẹ́ akọ ẹ̀ kó lò fún abo àwọn àfẹ́sí wọn gbà pé ń gbé lóhùn ò ti ṣẹlẹ̀ láàrin o níta fi dájú eléhùn fọkùnrin ọkùnrin àtọkùnrin pé ọ̀sẹ̀lẹ̀ olórinṣẹ́ fún ààyè míì lọ́dọ̀ ọkùnrin ẹgbẹ́ wọ́n tún gbà pé ó tún alágbára ju sìnà lọ ṣùgbọ́n tóbìnrin wọ́n kàn án jọ ń gunra wọn ní orí kò sí níṣẹ́ kan lára ọ̀kan nú èkejì tí ó lò fẹ́ni kejì òun náà fi gbà wípé kò á lè dájọ́ sìnà irú sìnà tọkùnrin fún wa ó gẹ́gẹ́ bí ìgbà tí ọkùnrin kan nínú ṣẹ̀ríà ó mọ́bìnrin gan wọlé. No, wọ́n jọ ṣe gbogbo nǹkan kọba lásìkò sáádà jọ sìnà fún bẹ́ẹ̀ náà ni tóbìnrin àtóbìnrin o wọn ò ṣe sìnà bí ọba yé wa tó bàbá ṣe kẹ́lìmọ̀ sáníyà la fẹ́ dì mú ànábì sọ fún wa pé àlẹ́ àyẹ̀nù tásìnì ojú a máa ṣe sìnà ó túmọ̀ sí pé tó ọba ti wo obìnrin olóbìnrin wọn gbọ́dọ̀ mọ ọbọ̀ tà kí wọ́n rí ọmọlẹ̀ wọn sọ ọ́ lóko pa àbí wọ́n já ń pàṣán bó ṣe rí inú sẹ̀rí àná ìdí nìyẹn ọ̀rọ̀ tó rinlẹ̀ òun ni wípé a gbọ́dọ̀ lù wọ́n ṣùgbọ́n bó ṣe wá rí òun a ní nà wọ́n nínà pé ń ṣe sìnà hadan walakin yusdara a ṣe tàzírù fún wa tàzírù wá rèé adájọ́ sẹ̀ríà ló ní ntọ́ba wù ẹnu táwọn àfa kà ni wípé kò gbọ́dọ̀ bàlágà hadu adù tó bá pé ẹni tí ò tí ní ọkọ ni adájọ́ lè pé ẹmu jáde ẹ̀fún láàdọ́ta bílálà tó bá wò ó lè pé ẹ̀fún lọ́gọ́ta ṣùgbọ́n kò ní tó ọgọ́rùn-ún tí ó jẹ́ adù kọ́ má jẹ́ pé adù ni ó ṣe jẹ́ ìsìsí ẹ̀rí fún ìṣe adù fún tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹta tó tún wà fún òun ni kí. èèyàn bá ẹranko lò pọ̀ kọkùnrin kọláṣepọ̀ pẹ̀lú ẹranko ó lè má ṣẹlẹ̀ ó lè má má ṣẹlẹ̀ sẹ́rí sẹ́ríà wa sẹ́ríà gbogbo ayé ni sẹ́ríà gbogbo ayé ni kódà ọ̀pọ̀ ọ̀rọ̀ máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn bá ń sọ̀rọ̀ àwọn èèyàn wa àwọn ọmọ ya àwọn àwọn ọmọ àwọn Haúsá bóyá wọ́n ń sọ̀rọ̀ wọn wípé wọ́n kà wá bá kún ẹlẹ́bọ pé torí ẹ̀ ni wọn èé fi fẹ́ kírun lẹ́yìn yorùbá àwọn yorùbá náà máa fi dọ́rọ̀ padà pé báwọn bá jẹ ẹ̀yin tẹ̀ ń bá jẹ kì í sùn kọ́ wọ́n máa ń wí bẹ́ẹ̀ ni mi ò rí o ẹ̀yin náà tẹ́yin náà máa ń bá jẹ kì í sùn sẹ́yìn náà bá mu ó túmọ̀ sí pé irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn a lè má rí lọ́dọ̀ wa ń bì nítorí wípé àwọn nǹkan kan bẹ tí ó wà níbí yìí ní àwọn àwa mi ìfẹ́lẹ́hùn ṣe tà á sùn níwà ìkóraró ọmọlúàbí ọ̀pọ̀ nínú òṣèṣì níbí báyìí ṣùgbọ́n sẹ̀ríà gbogbo ayé ni sẹ̀ríà tá a bá wá mú yàn tí wọ́n bá ti ń bá ẹranko láṣepọ̀ kí ni ìdájọ́ ẹnu sẹ̀ríà. anabi ní mọ́ni àtàbàhí màtán gbogbo ẹni ọba mú ewúrẹ́ wọlé ìmọ̀tọ́kọlù ayé ti wówó débẹ̀ tọ́wá ń bẹ e tàbí àgùntàn ẹ̀ lásèpọ̀ anabi ní wọ́kìtù lúwù tí wọ́n bá mú tíṣẹ̀rí àbágbámú wọ́n pa ń tọ̀ kódà wọ́kìtù lórí bàhímà ẹran tó bá pọ̀ náà àwọn àmọ́ béèrè pé kí lẹ̀sẹ̀ tẹran ohun tó dìrọ̀ mọ́ tí ni wọ́n pẹran yẹn ọ̀pọ̀ nínú ẹ̀ ni wípé kò sí tọ́lọ́hún ò lè ṣe ìbáṣepọ̀ tó ẹranko hayawanat àwọn ẹran tí tóbi tóbi tá rí yẹn gbogbo oríkèé ti ń bẹ lára wọn ní ń bẹ lára ọmọ ìtawà náà fi mí ni làwọn náà fi mí bá a ṣe ní arahamu àpòbí bẹ́ẹ̀ làwọn ẹranko náà lápòbí ibi tí ibi tí màníyù tí máa ń gbà lọ àpòbí ọmọnìyàn ibẹ̀ náà ni màníyù máa ibẹ̀ làtọ̀ náà máa ń gbà lọ bí àpòbí ẹran ìbálòpọ̀ ẹ̀ ó ṣeé ṣe kí àtọkùnrin kó ti lọ sí àpòbí ẹran. tí ó wàá ṣẹlẹ̀ tí ó bíyàn tí ó padà bíyàn yóò kó fìtínà bá àwùjọ ìdí nu ni sẹ̀rí àfilẹ́ràn ẹ̀pá tọ́rọ ẹ̀ máa tó lè ṣẹlẹ̀ pẹ̀lú bíbá lò tó ti bá lò èyí òun náà ló kọ́fà àdìsí míì tẹ́lòmíì lè mú wá láti fi dìfẹ́ǹdì ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fi yànnà náà lọ́kọ̀fẹ̀ẹ́.

Burkina Faso wọ́n jẹ́ mẹ kódà ọmọ ìyá wa kan tí ó wá ṣe ọ̀gá wa kan lẹ́nujọ́ yìí nígbà ọkọkọ dé tọrọ rẹ̀ ògiri torí àwọn adérípọ́n tí tóbi ní abẹ́rẹ́ pé ah! bọ́ọ̀lù ẹwọ kí ni ìran ni aláwọ̀ ọmọ ni ah! tó báyìí ó ah! lé bọ́ bá jẹ́ àwọn èèyàn máa sá fún ọ torí lọ́dọ̀ ti wa àwọn èèjẹ́ nǹkan mi sì ń bẹ lọ́dọ̀ ti lọ́dọ̀ ti tiwa táwa ń jẹ táwọn èèjẹ́ àwa máa gbin àwọn èèjẹ́ nígbà orí mi lọ́dọ̀ ti àwọn òpè ẹ̀yin máa jẹ ọbẹ̀ ni ọbẹ̀ sọ ọbẹ̀ pé bẹ́ẹ̀ gbogbo tí èèyàn ọba ní jẹ sẹ̀rí àsìlámù ọ̀fẹ́ kápá tọ́ba wa rí bẹ́ẹ̀ kí ló dé tá a fi á ní kápá ẹran ìtọ́fàánù tá a fi ní kápá nítorí pé fìtínà tí ó dà á lẹ̀ ó burú ju pé ká pé ká mọ́ palọ̀ tọ́ba padà lọ wọ́n kàn mọ́ pé ọmọ alámọ̀rìnù tẹ̀ràn bí fún wọ́n na wí ẹ̀ tọ́lọ́ náà ló lè kúrè kó bí gẹ́gẹ́ wọ́n máa. kan yóò wá bá ọmọ nìyẹn òun ni kí wọ́n mú kó òun sì máa kó torí karamuna bani ni òun lọ́yẹ̀ yàkúyà lọ́fẹ́ sì sẹ̀mí ẹranko ọlọ́run ní wà á mutọ́rí náà àléyìn mú mọ́tọ̀ rọ. wà á mutọ́rí náà àléyìn mú mọ́tọ̀ rọ. àmọ́ tí ìbọn bí àtúpalẹ̀ bá ẹja ya ọlọ́run bá tún bẹ́ẹ̀ bá kàánà àkébàtul mujrimin. alágbọ̀ akasuratu hudu àbí. bẹ́ẹ̀ni àsìkò yìí ti lé abá. wàlà kọ́díjà àtirúsùlù náà ibrahim bilbushra qalu salama. ọlọ́run láàárín àwọn àwọn àwọn màláíkà wa sànẹ́bí ibrahim bíníbù ṣírọ wa ni wọ́n wá fún onírú òdùnnú. kọ́lù sàlámà. wọ́n kí ànábì ibrahim pàlàáfíà ọlọ́run kọ́ máa bá. kọ́là sàlámù. òun náà lálàáfíà ọlọ́run máa bá wọn náà. àmọ́ lábìtà ń jà àbíyànjìlẹ̀ náà ni. wọ́n ò tí ì pẹ́ tọ́lọ́run fi mú ìjìnlẹ̀. àní dín. já já fúyà yà lẹ̀ torí abá ti kó bẹ́ẹ̀. a ní kó ń bì lónìí àsìkò sì tẹ̀lé àbá tọ́lọ́mbà kádàrà pa bọ̀ ọbẹ̀ ń bọ̀ ọba dọ̀la bí ọba sì kọ́ èyí tó kù níwájú àbọ̀ ọbẹ̀ tá a sọ́n bí àwọn lútù náà tó wa ebi èyí tá a fẹ́ mú bẹ̀ náà ni ká mọ pèsè ẹbí náà ṣe ìjìyà tó sì àti mọ́ ọlọ́run ní ń fòrò kẹfà kánà àwọn aráàlú madian bó o sì níran madian méjèèjì náà ni. akhahum Shu'aiba. ọmọ ìyá wọn Shu'aibu ńlá rán sí wọn. qala ya qawmi ibudullah. kí ló náà gbọ́dọ̀ fún wọn ni pé ibudullah ẹ máa sin lọ́hùn. ma lakum min ilahin ghayruhu. kọ̀sọ́ba mi ta lè sìn lẹ́yìn ọba yìí kọ̀díjà ti kun mẹ́yìnà tún mí rábì kun. àlàyé ọ̀rọ̀ tó fojú hàn ó ti dé wá bá yín látọ̀dọ̀ ọba yín. fàá fúlikẹ́lá wálé mìzánà. òṣùwọ̀n pẹ́rẹ́ bọ́ àti pẹ́rẹ́gi ẹ̀wọ̀n láwọn kún. wàlá tábùkọ̀sù náà ṣàṣìyà àwọn. ẹ má jàǹbá àwọn èèyàn lórí dúkìá wọn wàlá tùbùsìdù fìlà rídìbàdà ìsìláyà. ẹ má balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn tá a ti túnlẹ̀ ṣe. dáàlì kún káyọ̀ làkùn ẹ̀kún tó mọ̀. obìnrin. ọlọ́ni gbogbo ń ta kálẹ̀ yìí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ olólùfẹ́ fún yín o. a padà síbi àyà yẹn lọ́la pẹ̀lú bọ̀ ọlọ́run kọ́ sọ adùn ọ̀la lọ. alhamdulilayi rabbil alamin. wàyà fáwọn níbi mọ̀ ìdọ̀tí wà kọ́ọ̀lì wàyà fáwọn kúńlá mùsàmì ìwàrọ̀wì wákàtìbàwù wà nàbíwáwù bí sàmù ìn wàyà fáwọn kúńlá mùsàmì ìwàrọ̀wì má fi sẹ́ẹ̀ bá wà tí ń ṣiṣẹ́ ọwọ́ má fẹ́ má fàgbẹ̀ bá wọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ má fi wọn bá wọn tó jókòó tí ń ké